sọ́dọ̀ ẹ̀ ọ́ gbà wọ̀ fún mi tó ká tètè ṣe ń tá máa ṣe kíákíá kíákíá. yíyá kẹta ọ lọ bìkan sọrí ibi ìlànà ọyà gbẹ. nímọ̀ lù kò lè nímọ̀ náà. ẹ gbà mí ẹ̀rọ ẹ̀sìn náà gbọ́dọ̀ ní ìsàwọ̀ wọn lóde ìtọ́rì ẹ̀bí tìrẹ́ pèsè pè ní ìsàwọ̀ wọn lóde ọ̀rọ̀ ìpè òdìfáfọ́yìn ní pèpè tí sọ lórí kóyèkóyè igbó jújú lórúkọ àpẹ́kù ah! ọ̀nà jújú lórúkọ àpárùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fọ́mọ lásàkúnmọ́ nínú tẹrútẹrú lórúkọ àpàṣàṣì adétúkà lórúkọ ẹ̀fọ́ adẹ́rìnàká lórúkọ èso ọ̀dàrà gbogbo wọn dẹ́bọ̀ ọ̀làlejò lónìí ilẹ̀ ní kítíkítí tí ah! ara wa jẹ́ gbèrò ẹ̀yẹn ẹ̀dá ilẹ̀ doctor. We are the queens of the world. Jezebel doctor. We are the queens of the world. We are the queen of the world. Yes. Right. Mm. ọlá láàrin oko àárín ọlá àárín ọlá níwọ̀kiri tí mò ń jìyà lé lórí. àárín ọlá ìyá mi tàdé ló sọ pé òun ò ṣe mọ́. ṣe é jà ni. àjà kó má jẹ́ pé wọ́n ti fẹ́ pa àṣà kóbìnrin máa fẹ́ obìnrin nu wọ́n ti fẹ́ parun nílùú wa yìí. ọ̀sìn jẹ́ rẹ́rìn-ín kò lè ṣẹlẹ̀ ó dà fojú gbogbo inú wa káàkiri ọkùnrin mélòó ló wà nù lù yìí tó tún lè bóbìnrin ṣe pọ̀ mọ́ kò sí i sọ wá rí i mo fẹ́ ṣe báyìí kábíyèsí wa tó fẹ́ jẹ nísìn adétọ̀nà ó ti ní gbogbo ohun tá a bá fẹ́ lòun ò bá wa fẹ́ ó ní kò sáà ti dórí àpèrè tó ń bá ti lè dórí àpèrè tán báyìí kò sí nǹkan kan kódà níbi tó le dé obìnrin tí ò bá ti ṣe tiwa òfin ti wà fún wọn ò fìlú lẹ̀ ni. <laughs> Ah. bẹ́ẹ̀ ni. ọkàn mi ti wá balẹ̀ báyìí. kò sí ìyọnu. ẹ ṣeun ìyá wa mo rí iná. ẹ ṣeun o. ó dàbọ̀ o. mo fẹ́ pìkẹ́ ni gbé náà. ẹ̀ẹ́n Tósìn Tósìn bí lè sọ mí but mo fẹ́ pé mo sọ fẹ́ pé mo fẹ́ rẹ̀ pẹ̀lú bèbí yìí mọ̀ náà ọmọ ajá ni ẹ o látò fi rí báyìí bọ̀ ah, ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tí mò ń láti tí mò ń ṣe fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn kò sì ń tẹ̀lé bèbí so kí ni nǹkan tó ń ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ ok ó ti ń fowó ìjẹ̀bù gbé ẹ mọ́ra ìwọ nìkan Doris ìwọ nìkan Glory ah, ah. ẹ máa ní sùúrù. ta ni fẹ́ ta ni ìfẹ́ ẹ̀. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ èmi àti like seriously a ní ìkọ̀kọ̀ pọ̀. èmi ò move yíyá kan ló dìde. fóònù mi ni. bá sí ta ìta ìta ìta ọ̀yá yẹ́yẹ́. ẹ yẹ kí n ti aṣọ ẹgbẹ́ mi kúrò. ajá oṣù gbèrè. lórí gbèrè rubbish. bàbá àrin ọlá. èèwọ̀ ṣe rí ogun tó ń jà àárín ọlá hmm. ogun ìbálòpọ̀ láàrin obìnrin sóbìnrin hmm. ìpìlẹ̀ ogun yẹn inú ìlú yìí ni. Hmm. níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ṣe rí alágbára kan ti wà nígbà kan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó jẹ́ wípé ó ní agbára débi gẹ́ débi pé ó mọ àṣírí ewé àti egbò. àtúndùgà. wọ́n wọ́n wọ́n ṣùgbọ́n ní tó fi gbà wá jẹ́ ni ìwà àgbèrè ó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ayaba Fadékẹ́mi eléyìí tí ṣe ayaba ọba Adétọ̀nà. Hmm. Hmm pàdé ah, ah. kẹ́mi awò ah, sọ́ọ́ni tí n bá kó n bá kó n bá kó àgbálùmọ̀ rẹ méjèèjì sókè báyìí àgàgà tí n bá gbẹnu sí báyìí inú mi máa ń dùn ni. wàhálẹ̀ ọkọ èmi gan mú gbádùn má jẹ nǹkan o eh, ara mi sì balẹ̀ wọ. pàdé kẹ́mi hmm? ṣé bèbí ṣe máa ṣe ọ́ tóun ṣé kábíyèsí náà máa ṣe ọ́ bèbí ti máa ṣe ọ́ mo ń bò ó mélòó ló lè ṣe. gbogbo ìwo rẹ méjèèjì báyìí. mo rí tó ń gbọ́n lọ́rùn tó ń gbọ́n ẹ pẹ́ẹ́lí wàhálà ẹ pọ̀ wàhálà ẹ pọ̀. torí ifá ní òru náà fúlẹ̀ ọ̀tẹ̀tẹ̀ tí ń bọ̀ ifá ló sà ló dá balùwẹ̀ lẹ̀ ló pé tẹ̀rù lọ́mọ máa tọ̀ sí. Mm. torí èdè ń bá tọ̀ sí balùwẹ̀ rẹ kò ní hun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ bí ìdí máa bí ìdí ń gbádùn rẹ tó mm. ó dàbí kí n bí ọlọ pátápátá ni. Ah, àwọn adápọ̀ ìje hmm? ẹ ń gbé kàkàkí ọba dákun ń bọ ní òtí fún. ọmọ tó ń sin ni. ó fọ́ wọn ó tún fún. Ah, oh, hmm. kábíyèsí o kábíyèsí sọ fún mi mọ̀ pé yóò tètè dé máa lọ. ìwà fàtí mo ní sùúrù ní sùúrù. ó yẹ ọ̀pàpà paradà ọ̀pàpà dákun paradà ọ̀pàpà paradà iṣu paradà ó nìyẹn kàjíbanákò kàtẹ́bẹ́rú kàtàbàrú kí n tàbàlì kó ṣe kí n tọ́lọ́mọdé yẹlé kí n gorí onífẹ̀ kí n ṣàkójúwọ́júwọ́ kí n kí ṣeṣeṣe tọ́run mi làbá nítorí ta lè ṣe ń ké kí nítorí àwọn tèmi ní. ó yá ọ̀pàpà paradà pàmìlà. ebi mo ti wí fún ọ pé ọfọkàn ara rẹ balẹ̀. mo ní ọfọkàn ara rẹ balẹ̀ mo ní òsè wu mébè mi mi bí kábíyèsí wọlé bá a ní ìsìn gan ọ̀rẹ́ rẹ wá kí ọ̀rẹ́ àbí bẹ́ẹ̀ ni ó máa lónìí. Ah, ah, ah, ṣé yóò rí mi báyìí ọlọ́pàá ìlà ìlà ìfọkànbalẹ̀ kò séwu àmọ́ bí ọ̀rọ̀ wá dé dúró báyìí èèyàn gbọ́dọ̀ pọ́n lérí ìgbọ̀nsẹ̀ késekése ọmọ bá ní bẹ̀ ẹ̀ ń gẹ̀ mọ́ ìwà lọ bọ́ba ti wá tọ́jú kábíyèsí tán níbi abẹ́ ìgbìmọ̀ tá a ti máa pàdé gbé abẹ́ igi lódò díẹ̀ náà. mo ti dáná omi ìsíwọ́ lọ́dọ̀ sí mi lára mo dábì ìsíwọ́ sí ńlá yé mo gbé mo gbé ah, mo ti dáná má bínú ah, ah, kẹ́mi ó bínú ah mo dáràn dúró wọn rán sí mi ni ah, àbí wọn lọ jíṣẹ́ yé mo ti dáràn mo dáràn mo ti sùúrọ̀ tó bá jẹ́ pé má bínú ran tó ṣe fún mi yìí gbẹ̀bẹ̀ rẹ̀ ó ti bá tèmi jẹ́ ó ti ṣèkà fún mi ìka ló ṣe fún mi ah, yé yé yé yé yé yé yé ah ah ah èwo ló fún mi jọ obìnrin èwo ló fún mi èwo ló fún mi yé yé yé. ìyàwó ẹ má bínú ẹ má bínú. Ah! Ah! Yeah! ọ̀pẹ́ olórí fadékẹ́ ọ̀pẹ́ rárá rárá ah, n ò bínú n ò bínú olórí fadékẹ́ ìsọláganjú lòun ò wájú rẹ yìí bẹ́ẹ̀ ni ayé ti bínú kán wọ́n ti da kán sínú omi wọ́n ti bínú yọ̀ wọ́n da yọ̀ sẹ́ẹ̀pẹ̀ ayé ti bínú ẹ̀lú wọ́n ti kọjú ẹ̀lú bàgbó ẹ̀lú ti da láwọ̀ méjì ti ń dán ah! ọláganjú ò lè dà kọ́ mo ti dàbọ̀. Ah, tẹ́bí bá mi o. mo ti dàbọ̀ yéé ta ló jẹ rẹ ilé yìí. ó ti dèwọ̀ sí ńlá o ó ah! ti jẹ ewọ̀ ló jẹ ewọ̀ ah! olórí fàdékẹ́ ojú mi. mo ń wò ó. ṣé bó ló nífẹ̀ẹ́ mi dénúdénú. mo ní dọ́kàndọ́kàn ni. ṣé bó ló ń yà kan ò ya èmi rẹ. láéláé kò sí ní tó lè yà wá. bó ti rí lọ́dọ̀ rẹ lórí lọ́dọ̀ èmi náà. Ah! kí la wàá ṣe báyìí. èmi náà nífẹ̀ẹ́ rẹ dénúdénú. <laughs> àmọ́ ibi tọ́rọ̀ dé dúró wọ́n bà ní kò tí ì bàjẹ́ kò ní tánú gbòòsùn ká má rí fi pọmọ la ah. bó bá ku ọwọ́ kan àdán yóò fi rọgbà gì adékẹ́mi ọgbọ́n eh. bá ti tánú àgbà gbọ́n mí ni ìwọ máa lọ ààfin. Ah. Eh. má yẹ ń padà bó ní ṣe wá padà. mo lọ ń tiẹ̀ ìwọ náà ó gbélé gbọ́ ah. mo ṣàfọkàn rẹ balẹ̀ tiẹ̀ lèmi ṣe lọ́jọ́kọ́jọ́ ìwọ náà ó gbélé gbọ́ mọ̀ lọ. jẹ́ ń tẹ̀lé ọ <laughs> ayé mi o. èyí yìí ló fà á tó fi kó ogun ja ìlú àjọdá. gbẹgbẹ ah, ẹrọ yẹn da ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ gangan la fọ wọn gbọ ọ̀rọ̀ gangan la fọ lẹkulẹ. èmi ni wọn ti jẹ gbogbo ìlú irun pátápátá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àsìkò àti gbádùn èmi rẹ lóde yìí o àbọ̀ ọ̀fẹ́ràn rẹ bí wo èmi ní ìjọba ìlú yín báyìí o. èmi náà sì so lórí. wọ́n wá lo lórí mi. ọba tán. làbà lóra wa. kò wá tán síbẹ̀ o. èmi lóde ó tó gẹ́lẹ́ àsọlélẹ́ wọn ò ṣe mọ́. àṣàbí ẹ báyìí kọ́ la ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. a bẹ̀rẹ̀ báà náà ni a sì ti náà nù. ẹ bí ìṣòro bá tẹ̀ wá dé bá mi báyìí báyìí èmi ṣe bóyá kó o dúró kájọ wá túnṣe sí ti ń bẹ lẹ́yìn kò ṣáà rí báyìí tẹ́lẹ̀. lóòótọ́ ni ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá gbẹjọ́ lọ́wọ́ kan ní ògbérí níìsì agbẹjọ́ gbẹjọ́ gbẹjọ́ kò gbérí kò ṣe kan lóòótọ́ kílẹ̀ ẹ̀rọ ayálé ọkọ̀ ebí ọmọ ni ọmọ sì tún nìkan kan kíní ìgan lásán ọmọ ni dákun kí mo fẹ́ jókòó tí gbà tẹ́lẹ̀ mú. Hmm. Hmm. àṣàbí ọbẹ̀ dojú tì mí ń lu ire àṣàbí. ṣe rí ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹ̀ṣẹ̀ tún wá ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn débi wípé gbogbo àwọn ọmọkùnrin ìlú wa wọ́n á bẹ̀rẹ̀ sí ní jáde kúrò nílùú lẹ́yọ kọ̀ọ̀kan. Adigun wo àwọn àgbààgbà wa àwọn ní bẹ́ẹ̀ndì wàhálà ti ń ta wá yìí. báwọn àgbààgbà ìlú yìí. àìlèbóbìnrin lájọṣepọ̀ wa àwọn ni o èmi ti mọ ibi tí a ti kàn ṣòro nílùú òdì kejì tí mo ti ń bọ̀ nísìn obìnrin mẹ́ta ni mo ṣáláṣá àṣàbalẹ̀ mẹ́ta ni mo àṣàpa mẹ́ta bẹ́ẹ̀ ni mo sọ sọ́rí gbogbo àwọn àgbààgbà tí bẹ́ẹ̀ lù tán jẹ́ ṣòro wa àwa máa mú wọn kọ̀ọ̀kan bóbìnrin ò bá ṣe bá láṣepọ̀ ọkùnrin ó ṣáà ṣe bá láṣepọ̀ yóò dìde lára wọn yóò dìde. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìsọ ẹgbẹ́ ìsọ ẹfọ ẹfọ tó bá nímọ̀ lù kò lè nímọ̀ náà. ẹ gbà mí. ẹ dákun sẹ́yìn ò mọ̀ pé ọkùnrin ó dùn ju obìnrin lọ ni. ṣé rí ìdí tí ọlọ́run fún èmi wọ́n ní ká máa fi yàgbẹ́ ni ṣé wálé ní tẹ́wọ̀n ń wí etí ń bẹ lábẹ́ yín yìí tẹ́ bá ti bọ̀ yẹn di ìdí wọn ya ni. etí yín fẹlẹfẹlẹ o mo mọ ẹgbẹ́ fùrọ̀ yín náà fẹlẹ. ẹ gbà ní ilé mi. ẹ mo ti bá káwọn kan wà tẹ́ ti kílì sí wọn lára. ẹ yẹra wa bùrọ̀ bàbá yìí dùn ọkùnrin ń dùjọ obìnrin lọ. mọ̀lọ́mọ̀lọ́mọ̀lọ́mọ̀ ẹ̀yin àgbàgbà ẹ dáràn ẹ rógo. ìwà sódómù rèé. kí ni ìtumọ̀ sódómù. ìbálòpọ̀ tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ láàárín obìnrin sí obìnrin hmm. ìbálòpọ̀ láàárín ọkùnrin sí ọkùnrin ìbálòpọ̀ láàárín ẹranko sí ènìyàn. Hmm. ẹ kí wàá ní tá a lè ṣe tá a fi paná wà bàjẹ́ tá a fi dárú gbogbo wà pálapàla ìdúró nínú ìlú wa. bẹ́ẹ̀ ṣe wáá fẹ́ẹ́ jọba tuntun yìí hmm. òun ni kékeré ké pe ọlọ́run o hmm. kí ọlọ́run fúnra rẹ̀ kó fún yín ní ọba tó máa níbẹ̀rù ọlọ́run kó lè palẹ̀ mọ́ gbogbo ohun tó wà ní inú ìlú yìí. Hmm. abájọ táwọn ìránṣẹ́ ọlọ́run máa ń sọ pé ìbẹ̀rù olúwa òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. bẹ́ẹ̀ ni bíbélì sọ. ọlọ́run ṣàánú wa o bàbá Àrínọlá ṣe wá rí nípa ti Àrínọlá hmm. ohun tí ẹ máa ṣe rèé o Àrínọlá ó máa gba ààwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta hmm. kí ogun yẹn kí ó lè ṣẹ nínú ayé ẹ̀ ah. ṣùgbọ́n ṣá o èmi wá ń lọ sí ẹ̀ka tó wà ní ìlú Èkó hmm. ṣùgbọ́n Ọlọ́run máa darapọ̀ mọ́ yín àdẹ̀tún máa ríra. àmín ẹ ẹ lọ rí ẹ bọ̀ rí nípa tàwẹ̀ tẹ ní kàrin ọlá ọgbà kódà bó jẹ́ àwẹ̀ méje àtàdúrà ọjọ́ méje á gbà á. ọlọ́run àti ìgbà gbogbogbò ẹ̀jẹ̀ àgbàdua orúkọ jésù ayérayé. sọtọ́ máa ń kọ́ mọ́ra ilẹ̀ ègún ọlọ́run. irú aṣọ wo lélẹ̀ ṣé ò rí ni ìwọ ló mọ̀ kò lè síkọ̀ tó ṣe. jẹ́ kí n wo kìíní yẹn. o lè píkì kọlẹ̀ ó mọ̀ gbé rẹ̀ jíbo ẹni bọ̀bọ̀ ọlẹ́ alápá má ṣiṣẹ́ tí mo sọ fún yín oh oh oh but why tó fẹ́ fún bàbá yẹn látẹ̀ńṣán. ṣé bàbá tó mọ̀ ọ́ mo ti lọ ṣèwádìí ẹ̀ lọ́dọ̀ àwọn àgbà wọ́n ní pé kò rò fún mi kò ní star kankan báyìí ó empty. so kí ni mo fẹ́ fi ṣe kò lè wúlò fún mi àwọn tó ní ọ̀rọ̀ eré kò náà kò sí kò sí mo fẹ́ fi ṣe ilé ìgbà púpọ̀ màmá bá mi náwó mi ni. gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin ti jẹ́rí àmú màá láìkì sítáìlì rẹ̀ ó pààyàn bò rẹ̀. sọ́dọ̀ máa ah, kọ́ mọ́ra ilẹ̀ ègún ọlọ́run ni òtọ́lùwà kọ́ rírà ẹ̀yin náà ńkọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ náà ni mò ń lò ah, kò sí wàhálà mà àmín àmín àmín lórúkọ Jésù ẹ ṣègùn mà èmi náà máa pè é mà ó dàbọ̀ wá. eléyìí tẹ̀ ẹ́ sùn àná. ah ilé ọkọ mi ló máa pè mí o ó ṣorí bó ṣe máa ń pè mí all the time ni. ṣó wà páwo ṣó wà òkè ṣó ti lògùn ọmọ ń kọ́ bébì ń kọ́ ṣó ń kík ṣé gbogbo ẹ̀ ń dùn <laughs> ká máa kí wọn wọn gbìyànjú. àǹtí mi ṣé lè rò bí àwọn fámílì ọkọ yìí wọn ò mọ sí bọ́mọ wọn ṣe fi yín lẹ̀ tó dẹ̀ lọ látijọ́ ìṣá. Ah, irú ọ̀rọ̀ ló ń sọ yìí Ah, báwo ló ṣe máa mọ̀ nǹkan kan pẹ́ wọ́n mọ̀ nǹkan kan pẹ́ o ṣé àwọn tó mọ̀ jọ tí wọ́n bá mọ̀ pẹ́ ṣé wọ́n máa pè ní ṣe ń pè mí hmm. eh, tó bá jẹ́ bí mi nínú nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi ah wọ́n máa ti ṣígun wá báyìí wọ́n á ti wá pariwo ó ti pa ọmọ àwọn o ó ti fọmọ àwọn ṣoògùn o irú ibi kíbi tó bá gbé sí o gbé jáde o àwọn tí wọ́n kọ́ ojoojúmọ́ bá wọn fi ń ṣèkẹ́ mi ni wọ́n máa béèrè àlàáfíà mi ni wọ́n á béèrè tèmi wọ́n á béèrè ọmọ wọ́n á tún béèrè oyún inú kan ẹ wọn ò mọ kọ́kọ́ ń pa ẹ o ó jẹ́ ká máa kí wọn. Hmm, àǹtí mi tẹ́ bá sọ bẹ́ẹ̀ ibo come to think of it àǹtí mi báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an tí ọkọ yín kò dédé kúrò nílé tí wọ́n fi wálé mọ́. ọ̀rọ̀ tó sọ yìí ṣebí iṣẹ́ ló lóun wá lọ Eh, ibi ń complain pé eh, nǹkan tóun ẹ̀nà pé kò lè take up responsibility tó wà nílẹ̀ o eh, ọmọ èmi àti oyún inú pé owó tóun ẹ̀nà ó ti kéré jù ibi nǹkan tó ṣe ní kóun lọ wáṣẹ́ kó ṣe apá òun nìyẹn ó dẹ̀ jáde lọ kó lọ wáṣẹ́ mo ní o padà wálé ìhun láàrin gbogbo àdúrà mi dẹ̀ ní pé ibikíbi tí ọláfẹ́ńwá mi bá wà kó lóun ṣàbàmì ṣọ́ kó dẹ̀ bá mú wálé láyọ̀ àtàlàfíà ó dì mọ́ wá dé báwa náà náírà tàlàfíà ẹ̀hẹ́n báwo dẹ̀ ní health ṣé ń lọ sí hospital dada torí mo mọ̀ yín jésù wà lórí ìtẹ́ o jésù ti ń ṣiṣẹ́ owó ẹ̀ ṣé ń lọ ṣé ń lọ sí hospital dada. jọ tí jésù bá ṣiṣẹ́ owó ẹ̀ ta ni kí n sọ pé ó ń ṣiṣẹ́ <clears throat> eh, ṣé ẹlòmíín wà tó lè ṣe nǹkan tí ó ti ń ṣẹlẹ̀ tó lè bá mi yanjú gbogbo ìṣòro mi tí ò bá ń ṣe ọlọ́run àti jésù kristi tí mò ń ké àwọn ọmọ máa ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí náà ẹ ọ̀rọ̀ hospital tí o dẹ̀ sọ yìí mò ń ṣe antinata mò ń lọ síbẹ̀ ẹ tá bá gbàdúrà náà tá gbàdúrà náà pẹ̀lú hospital gbogbo ẹ máa ṣiṣẹ́ pọ̀ ní náà ẹ mo dẹ̀ ń lògùn mi déédéé mo ń ṣe gbogbo ẹ. sorry mom i started to lie. àmọ́. mi ńkọ́. mi ti lọ sí school jàre. ṣé wàá rí mẹ́sàgì mi lánàá. ah ò ṣègùn mi ewu ni kí ni ṣé nǹkan tó ṣe yín náà tó ní ṣé torí bó ṣe wọlé kó tó yẹ kí n kọ́kọ́ sọ ní kí n kọ́kọ́ kí ẹ kí n kọ́kọ́ dúpẹ́ àmọ́ torí àwọn nǹkan tó wà lẹ́tà ń sọ ní òjẹ́ kí n kúrò òkú ìkẹrù ọlọ́run àtọ́jú wọ̀lú. tí ẹ ní ìdẹ ẹ ní ìdẹ tí màá ṣe fún yín ta ni mo fẹ́ ṣe fún un ẹ ní ìdẹ. ẹ ò jẹ́ ìdúpẹ́ kó easy. ẹ lògùn yín o ẹ lògùn yín o ó máa lo oògùn tíṣà òun dẹ̀ ló ti ń sọ pé o ti ń lọ ọmọ èdè rí o dúró kó dé láti sùn bá. Ah, ah, mo wá rí létà ọjọ́ mi náà màá sì tún wá rí náà mi ní jìnnà sí mo promise. <laughs> yeah, no problem. Yeah, snap it. Okay, no problem. That'll be good. No, that's enough. Take care. Báyìí. Boss man. Àbọ̀. Boss man. Bọ̀rẹ̀. Mo jẹ́ ìtura bá. Mo rí tẹ̀ receive call. Ṣé late tàpàdé ní tree ń jẹta yẹn lè ń bá sọ̀rọ̀ yẹn? Lady tàpàdé pupa yẹn náà tàpàdé ní tree ń jẹta yẹn. Oh, I almost forgot. Honestly, èmi máa ti gbàgbé pé a pàdé ẹnìkan. Ah, gbogbo nọ́mbà tí mo gba yẹn máa kọ̀ gbà fò gbà yẹn ṣèkùmọ́ ni. Èmi oh, kẹ́ èmi ò ráyè ṣé mo lẹ́mìí ni ìwọ náà bá mi mú ìdí tí mi ò ṣe ní lẹ́mìí rẹ̀ ibi tí mo wà yìí I have peace of mind inú ilé yìí for example ń sìn ọ̀kan nínú ilé àwọn adùn adélélé tí ó fún mi kí n máa gbénu ẹ̀ I do not have to work to pay any bills kò sí iye tí mo bá fẹ́ tí adùn ò ní fún mi now you tell me ká ní pé ilé ọ̀dọ̀ mi ni mo wà ní ọmọ yẹn responsibilities mo wà kárí ni but i'm here i do not have to spend on anything mo ń jẹ mo ń mu mo ń sùn i am controlling so i mean any man in his right senses should not in any way sọ pé òun fẹ́ máa wò tán tí bá tún lọ ń ṣe sọmọ kan níta àbí èmi ni mo fi mo wá wàkúwà ọ̀nìtàn yàrá yóò tán mo máa wá bẹ́kùnbẹ́kùn káàkiri ọmọ ìyá pé mo wá bẹ́kùnbẹ́kùn kiri mi ò dẹ̀ ráyè bẹ́kùnbẹ́kùn so let's go. boss man àwọn ọmọ tó wà ń ta irun lè bẹ́ẹ̀ ń kùn. ẹ gbọ́ ayẹ kan kẹ́ tún máa ṣe kíni kẹ́ máa kó bò ó. yé nà máa ṣe ayé nà. Ah, stop it stop it mi ò ráyè. ibi táwọn lọ yẹn. ọwọ ẹ̀kọ́ ta oh, oh boss man. bàbá ẹ wò ní tí mo wá rí yín fún ṣe kókó ṣẹ́rí sí àgùnmọ̀ yìí kọjá owó mọ́ ó ń gbèsè pọ̀ ó tiẹ̀ tọ́ mo lórí kọlọ̀bọ̀ kan bí ẹja pọ́ńtà kì mo nírú gbó ọ̀rà ó ti fẹ́ẹ́ fi gbèsè pa mí kò wá ní nǹkan méjì tí mo rà alẹ́ alẹ́ alẹ́ ni ah, ah. onígbèsè pọ̀ bàbá Samuel bàbá gidigidi èyí ń bẹ ń bẹ Súnkànmí Orímóyègùn èyí náà bẹ ń bẹ gbèsè ni ẹ mọ gbàgùn ẹ ní kówó wá ṣe ọ̀fẹ́ lèmi ń ṣe ni ni mo ṣe wá bá yín pé mo fẹ́ pawọ́dà mo fẹ́ wá kí ni mo lè ṣe kí ni mo lè ṣe. sórí ohun tí ń bẹ láyé ìsìn ti kọjá gbogbo tí wọn ń gbé tó lọ́dọ̀ mi ní ìtọ́ jáde síta ó ti kíní kan bitters kíní kan bitters kíní kan bitter òun ni ọjà àwọn èèyàn yà sí di agunmu pàápàá jùlọ ìtọ́wọ́ àbá gbogbo ẹ̀jẹ̀ òun làwọn ọmọ ìgbàlódé sí tí a bá tẹnu bọ rẹ́ẹ̀fù tí a bá bẹ̀rẹ̀ sí ní la rẹ́ẹ̀fù báyìí hmm. tàbí à ń gbé bàbá lójú ẹ̀ sáwọn yòó ni wọ́n máa gun àwọn tí wọ́n la rẹ́ẹ̀fù ni wọ́n la gun ọ̀rọ̀ àbọ̀dà kan hmm. sórí gbá bóbìnrin bá palẹ̀ ọkọ̀ dà yìí máa pàwàdà ni ìwọ ló yẹ sẹ́ẹ̀ tó ọba ti pààrọ̀ ọṣẹ pààrọ̀ ọṣẹ. ẹ kí n bílú iṣẹ́ òun wá lè fàgbà sí báyìí nísìnyí. Ah, irúṣẹ́ tèmi ṣe ń kọ́ ó lè ṣe ṣẹ́gun ni kọ́ ọmọ gúndé jáwé jágbó ògún gbogbo ẹ̀ iye tó ọba pè ń tó ọba ní ṣe wọ́n náà ni ọmọ ṣe wọ́n. Hmm? bàbá pé bọ́n bá túyàn ní ìsìn kémi gbẹran kí ni mo fẹ́ túlẹ̀ ó dá ń gbàǹgbà gbẹran àjẹ́ mélòó mo fẹ́ pẹ́ran fún.

<laughs> Oh, ọ̀dà kan ọ̀dà kan àjẹ́ ẹ̀mọ̀ kú sùúrù àjẹ́ ní sùúrù àwọn èèyàn kan ń parọ́ ọmọ náà ni sórí tó o bá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ sì jì tó o bá ti gbẹ́bọ tó o gbé sórí ta ẹni ó bá fẹ́ jẹ kó wá gbà ẹni tí ó bá ti jẹ kó filẹ̀ gbòtúgbọ́ kọ́ńnà gílẹ̀ tiẹ̀ bọ sórí ta kò sí wàhálà ẹ pẹ́sí wa ta bá ti jọ hand to hand tẹ́ mi bá ti ṣèyàn lọ́dọ̀ mi ìwọ ó sì mọ̀ túlẹ̀ èmi náà ló tún wá bá pé oògùn oníkolo má dẹ̀ sọ fún ẹ tó bá dẹ̀ fẹ́ dáyàn láàmú màá fún ọ níṣẹ́ tó fi dà láàmú èmi náà máa tún túlẹ̀ á dẹ̀ máa transfer rẹ̀. a jẹ pé àmọ̀ ṣe ni back to back nù. ó ti yẹ ẹ̀yìn náà náà. bàbá o ọgbẹ́ni mílíọ̀nù ayé ti gbà ní. èmi gbádùn yín sẹ́ẹ̀rì tí ìbá ṣe pọ́lọ́ òun obìnrin ó yẹ kí n máa pè yín lọ́lọ́ torí gbogbo nǹkan tí bàbá dọ́dọ̀ yín bá ìmọ̀ ti ṣiṣẹ́ ni ó yá bàbá iṣẹ́ bẹ̀rẹ̀ náà nù. ẹni tó kọ́ mi ń sẹ́ hmm. tó kọ́ mi ń sẹ́ gangan kàmú èṣù fíò kàmú èṣù ọmọ ìyá wèrè o. abájọ tẹ̀yin náà fi fẹ́ fìwà jésù díẹ̀ ah, kàmọ́ tí ó yá yẹn ń wèrè tọ́jú òun náà ni ó tún wò ó dàbọ̀ ọ̀dà kan mọ́mọ́ ṣé o lè lo ọmọ lo nǹkan ọlọ́tí ni o. n kò tí ì ṣe nígbà wo ni pé mi náà ti fẹ́ ju babaláwo ká mọ̀ lù mọ́ra wọn náà ni kí mọ̀ ṣèyàn kí mọ̀ bá yí àwọn èèyàn jẹ́. mo ní iṣẹ́ kan sinapu la fi lò ọmọ mo sinapu odidi kan lójúmọ́. bàbá ìyún náà dà ẹ jẹ́ mọ́ ọ túyàn lẹ́ o. ọlọ́run ò fẹ́ wípé kápọ̀ àtakọ kan máa bára wọn lò pọ̀ wípé kábọ̀ àtàbò kan máa bára wọn sùn sẹ́. Hello? Hello, William. Yeah. Oh, come on. <laughs> Báwo ni? Mo wá. Ah, ah, o tiẹ̀ ní kó gbúròó mi. Ṣé o miss mi ni? Mo miss ẹ náà. It's just that I'm a little tired. yeah mo fẹ́ mo fẹ́ fọṣọ. kí ló máa ń ṣe ẹ náà ó ṣe máa máa fọṣọ. <laughs> mo ti máa ń sọ fún ẹ ah, bọ̀bọ̀ yẹn ṣé ò lè ní kí bọ̀bọ̀ tó ń bá ẹgbẹ́ yẹn fọ ni. wo kí lèmi náà ṣe gbàdúrà ṣe bá pé mo busy mo lè hàn bẹ̀ fúnra mi náà. ó ga ọ mo mọ̀ pé mi ì láì kó máa stress ara ẹ̀. Hmm. Ehem. <laughs> mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ o ní láti drop ọjà fún Mrs Betty o wọ́n eh, travel ó fẹ́ travel ó dẹ̀ need láti lọ drop ọjà so o need láti bá mi lọ drop ọjà fún eléyìí tó ti ẹ̀ ń fọṣọ kàbó ti gbóbìnrin wálé tó ń fọṣọ fún <laughs> o kàn ń tíìzẹ ni ah, but o mọ̀ pé mo trust ẹ eh, so ọjà yẹn ó wà very important o Okay, ṣòro owó tí mo send sí ẹ o Tọ́pẹ́ Tọ́pẹ́ ah ah bébì mi ní ẹ mọ̀ pé mo máa tọ́jú ẹ̀ ẹ̀hẹ́n <laughs> èló yeah five hundred k kò fi yẹn manage ok ẹ̀hẹ́n tí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọjà yẹn wà very important so kò hasten up anything to bá fẹ́ ṣe kò hasten up kò lè drop ọjà yẹn fún un. okay no problem. all right take care. Ah, yeah. oúnjẹ tí mọ́mí Ayọ̀ gbé fún mi. mọ́mí ẹ̀ ah, jẹun ni. Ah, mo ti jẹun ìwọ ló jẹun ìwọ ló gbé fún. mọ́mí ẹ ti jẹun ṣé ṣó. mọ́mí abẹ́rẹ́ rorò ọ̀rọ̀ dádì ni àtìgbà tí dádì ti lọ ẹ kàn ń ronú ni dádì máa tó padà wálé ẹ má fi ìrònú para yín ẹ jẹun díẹ̀. mo ti jẹun ìwọ lọ jẹ ilé ìwọ má wọrí nípa ẹ̀mí mi ò dẹ̀ lóyún padà dé ẹ̀mí mo mọ̀ pé ó máa dé bíbá láyọ̀ àtàlàfíà á dé bá wa láyọ̀ àtàlàfíà. àmín jésù ok oya smile lè ṣe kí n lọ gbóúnjẹ yìí fún ọ kitchen. ìgbà yẹn wá ń kọ́ mo wá fẹ́ tú sílẹ̀ ó nídìí tú sílẹ̀ ẹ jẹ́ èèyàn tí mo dè ó fẹ́ tú sílẹ̀ ẹ jẹ́ tú. dúró. òkè tí ọláfẹ́ wà mí bẹ́ẹ̀ ṣì wà láyé wá bá mi dá padà sínú ilé yìí láàyè ó máa bí mi náà lálàáfíà ó máa bá ọmọ lálàáfíà. شر فيه وياخد من اخوه ما بتجيش انه نجوش بطوة علي ما بتجيش نجوش نجوش جيبي نجوش ọkùnrin yẹn tẹ̀ ń pè ní àdúgbò yìí náà yà mo lọ ṣe visitation pẹ̀lú àwọn members báwo dẹ̀ ni. pásítọ̀ ẹgbà náà ẹni tí mo rí lójú àlá mà mo tún rí lójú ayé báyìí woman tí mo sọ wípé ó fẹ́ attack mi àbí ó ti attack mi nígbà tí mo fẹ́ yọ orúkọ ọkọ mi láàrin kándù tí wọ́n tò síbẹ̀ tó ní irọ́ o ṣé mi fẹ́ yọ kúrò ní òun ò ní gbà mi ò lè mú kúrò ṣebí wọ́n pè mí pé wọ́n rọ́kọ mi níbì kan àbí wọ́n tiẹ̀ máa ń rin níbì kan pé ó máa ń rìn ládùúgbò kan ṣebí ibẹ̀ ni mo lọ mo dé dádùúgbò yẹn mo wá ń rìn káàkiri rìn káàkiri nǹkan náà mo kò rí lédè pupa kan tó kò dédé yọ wájú mi àti àlàyé same person máa yẹn gongongongongongo tí mo rí lójú àlà òun náà ni mo tún rí níbẹ̀. ẹsẹ̀ mo mà. òun ni mo rí mi ìrọ́kọ mi wọ́n máa yẹn mo tún rí níbẹ̀. ẹ wá káyà yín sókè. ṣé kò tó torí. kò tó torí ẹ má stress ara yín kí ni mo sọ ẹ má stress ara yín kí ni ìdí ni pé ṣe rí bí ẹ ṣe láàlá yẹn a ti fi rí pé lóòótọ́ àkàtà woman yìí ni kò yín wá ah. àmọ́ o ṣe rí ogun tí ó bá ti ṣẹ́ tí ọlọ́run ti ṣẹ́ láti òkè lọ́nà máa ń rèébi báyìí ìgbà tó dẹ̀ ti rí bàbá tí mo fi ta máa dojú àdúrà kọ so very simple as ẹ̀bẹ̀sẹ̀ ẹ má stress ara yín lè ṣe wá ń gbáyà ní ṣe ewu condition tẹ̀ wá o ṣé ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àgbàdúrà ní orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa. kò sómi kò sí wọ́tà <laughs> tí tí ẹ̀ bá wa já sínú bọ́ọ̀lù nǹkan. bàbá tọ́lọ̀ ò bá fọwọ́ sí tẹ́lẹ̀ bí ò bá ti fàṣẹ sí omi kankan ò lè. omi ò ní wá. tẹ́lẹ̀ bí ò bá ti fọwọ́ sí. kò ní sómi. ẹyin wá rí o ìkànnú àwọn kọ́sọ́mà mi ìsàsán mi wọ́n ń pè ó lóun fẹ́ ṣe mọ́gùn torí àwọn ọmọkùnrin méjì kan asrop àti káyọ̀dé wọ́n bá dúró bí ó sì ti sọ fún wọn wọn ò gbọ́ àmọ́ wá wò pé nígbà tó fẹni sọ tí wọn ò gbọ́ bóun bá fi mọ́gùn sọ̀rọ̀ fún wọn bí mọ́gùn bá sọ̀rọ̀ fún wọn wọn ò gbọ́. béèyàn ti ṣèlú hmm. ah, àkàrà òǹpà lọ́kàkà ẹ̀kọ́ gírí tá a bá mú yangan san yangan ní dá yangan la ọmọ tá a bá bá sọ̀rọ̀ tí ọba gbọ́ kọ́mọ lọ. ẹ ẹ bàbá ẹ̀yin hmm. ló fi wá ní kí n bóun ṣe mọ́gùn èmi sì mi ò mọ̀ ń pa ẹ̀ àwọn ọmọ wa lágbọ̀n lórí ìtẹ̀ ìyẹn mo ṣe sáde. tọ́ ọ ní mi lọ lọ́ọ̀ ní mọ́gùn bí mo ṣe wà yìí mọ́gùn tí mo mọ̀ ó tó seventeen hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún èyí tó jẹ́ pé má fò gọ́tà ń bẹ ìtọ́jẹ́ pọ́gẹ́dẹ̀ ni ọ̀gbọ́dọ̀ jẹ gbogbo ara rẹ̀ ọmọ dẹ̀ ni ìtọ́jẹ́ ọ̀dà mo lọ lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni ègùn ló fún mi mọ́gùn lọ́jọ́ kan tóòrùn bá ti yọ láàárọ̀ báyìí yọ kán tàbí bọ́ bá dalẹ̀ bọ́jọ́ bá ti yọ yọ bọ́jọ́ yọ bọ́jọ́ bá wọ̀ báyìí náà bọ́jọ́ wọ̀ kódà mo lọ báyìí báyìí báyìí ọmọ kan bẹ nínú ilé mi ní ayé èmi mo gbélé fún mo bá pọ ọmọ ìpè wá jẹ́ ìwé fa ara wa ṣòfò kì í sáà ti pọ̀ bímọ fún mi n bá ní mo wá padà rí i pé ọmọkùnrin kan ní òjò gbà tèmi rò pé ti ọ̀nù yọ̀bọ̀yọ̀bọ̀. bá ń gbọ́ òkìtì bọ̀m̀bọ̀m ládìyẹ ìtàárọ̀ rún òkìtì bọ̀m̀bọ̀m tí ọmọ ń bá ẹ ọkùnrin tó bá rọlù yóò kùn jọ́nà bí ọba arọkùnrin rọlù òun náà kù. kọ́mọ lọ bí àwọn ẹgbẹ́ rẹ wà. bàbá ẹ ti tàn mọ́lẹ̀ bá ó ti yé mi. ẹ jẹ́ kí. ọkọ kọ. ẹ tani kọ́ mi. bàbá ẹ kà ah. mo ní kí n wá ẹnì kan wà kìíní. báláǹsì owó lẹ́nu mi ní kí n wá fún yín. síbi mo ti di òkú lọ́wọ́ sálọ́rọ̀ tèmi rẹ̀ ń sọ. kì í má sanwó mọ́ ẹ wo bàbá nǹkan tẹ́ ń bá mi fà tí ì jẹ́ yín ní o so ẹ wo ẹ tiẹ̀ kọ́kọ́ gba báláǹsì yín yẹn náà. ọ̀padà jẹ́ mi hó náà ni apáàdì tó bá dojú dókiri tòkiri ní sí ojú mi ò kó lára rẹ̀ ojú ewúrẹ́ bí ò sí kó lára ewé ọ̀dàn ẹ máa lọ sáré kó mo lálejò bá àlejò bá ti lọ máa yọ. ẹ ra sàn. ẹ ǹlẹ́ o. ẹ ra sàn. ẹran lálẹ́ mú láwù sórí pọ́pọ̀ nǹkan sórí pọ́pọ̀ nǹkan. bàbá ilé yìí ò gbọ́dọ̀ lọ tẹ́lẹ̀ báyìí lọ́wọ́ pè é lẹ́jọ́. kò gbọ́dọ̀ lọ àyíndé mi o sórí mo sì wà ọmọ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ pé tiwa ọ owó tí ń fi tàn tí ìrọ̀rùn mọ́gbọ̀n náà nù nǹkan yẹn yà kówó ọ̀hún wà bá ti dá àkànjá fún un jẹ́ nǹkan kékeré. bàbá yìí ní báwọn hmm. èkejì ni wípé ẹnìkan náà tún wà ọmọbìnrin ni ó dá ẹgbẹ́ lẹ́sibíà sílẹ̀ àbòsábo ó dá ẹgbẹ́ wọn lẹ̀ àmọ́ fẹ́ kí wọ́n pọ̀ kó sì fẹsẹ̀ múlẹ̀ ó ní bó ṣèwádìí bí ọba ṣe é ṣe mo ní à ẹ̀yin náà wọ́n fi lọ yín o. ihun tí ò ṣe é ṣe ò sí láyé olóògùn tó bá ní kéré kan ni ò ṣe é ṣe irọ́ o kọ̀ọ̀kan ṣẹ́ lójú àmì bẹ́ẹ̀mi ti wà ìgbéyàn bá gbéṣẹ́ wá bí màtó àmì nítorí wá pàlìjàn yóò jáde yóò sì sọ bá ti tọ̀ fún un mo láǹjọ̀nù tí mo ń sìn mo mọ̀ lóògùn gan mọ̀ ni àtàn ni ó jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ oògùn tí ọba jẹ́ ìwé ẹ̀ lọ́tán lórí àtàn. bẹ́ẹ̀ tí ń rí bàbá. sórí èké ti dáyé ọjọ́ pẹ́ hmm. àbùsí dáyé ọ̀nà ti jìn n tó lóun fẹ́ dálẹ̀ n kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti dálẹ̀ rè amóbìnrin ìyálóde ìlú náà gbà náà ló ṣiṣẹ́ tó pọ̀ o. bàbá hmm? bàbá pé ìlú náà sì ń bẹ tí abosabo ń ṣe takọsakọ náà sì ń ṣe. ó ti wà tipẹ́ káwa tó dáyé ni sọlọ́mọ àgùnmọ́ra nǹkan ọ̀gbọ́ rí. sọlọ́mọ àgùnmọ́ra. bí ó sì ṣe máa wà lọ́nà àrùn. bàbá ẹ wò á ṣe. ayé ìtì ń bàjẹ́ lọ jájọ bàjẹ́ tán èmi àti ẹ <laughs> ah, ẹ mà ṣeré ẹ mà ti mọ́kàn. wọ́n mọ̀ níbẹ̀ yẹn wọ́n bá yé jẹ́ yóò wọ̀ náà. ọ̀ ah, oh, táyé bá bàjẹ́ tó bá jọ hundred percent thirty ni tèmi nù ẹ̀ máa bá yé ìjẹ́ jù. Ah. ẹ ní bàbá bàbá ọkàn mi bá lè bí bá ti rí yín báyìí mo lè gbé kúlódù kí báyà. ẹ mi ní sẹ́sẹ̀ mi náà mú. kí ló ṣẹlẹ̀ ní sùúrù ní sùúrù ṣé mo ní kó wọlé ní ní sùúrù kí ló wà. I'm sorry ìfẹ́ má bínú mi ò fẹ́ ẹ̀ kó ṣe pé mi àti rẹ̀ ń fẹ́ ra mm-hmm. ọlọ́run bá gbọ́ èmi gan nìyẹn o. mi ì fẹ́ tó sì ìbílé sun mi mi ò fẹ́ ẹ̀ ó kàn ń disturb mi ni kódà mo ti ní kó yé pè mí mọ́ hmm. ìwọ nìkan lọ́kàn mi ìwọ nìkan láyé mi. Hmm. You're the only one I'm dating. Please, forgive me. I'm sorry. If not, ṣáà bọ̀ sí ilé kí wọ́n fẹ́. Báwo ẹ̀ kò tún is this thought coming so strong? Kí ló tọ́kùn mi sọ fún mi pé kí n lọ search ilé Adúnadé? I think something is wrong. Something is wrong. Ah. Ọ̀gá, ẹ káàsán sá. Yeah, báwo? Bẹ́ẹ̀ sá. Yeah, um, olùmọ̀lọ́tì. Ọ̀gá, ẹ má ṣé ẹ ń bínú sí mi no mi ò bínú sí ẹ má worry má lọ. ẹ jọ go slow ló jẹ́ kí n pẹ́ dé ní ẹ jọ ẹ má bínú sí mi don't worry it's about you. má bínú sí mi. wípé kakọ àtakọ kan máa bára wọn lò pọ̀ wípé kábọ̀ àtàbò kan máa bára wọn sùn sẹ́. Ah, Are you seriously asking me? Ah, it was bad, baby. Ah, ah, Repa Mimi. Wait. mo enjoy ẹ̀pà ilé that was nice ilé ìtúyàtọ̀ ó ago, gbé mi lọ cloud nine. Really? <laughs> Ah. jowó jù all the time williams williams like kí ló ṣẹlẹ̀. mo mọ ẹgbọ́kùnrin ni definitely ọjọ́ kan ó máa béèrè fún sex ah ah try to understand ma. williams mm-hmm. williams èmi ti lock brain ẹ tí mo ti ra iye kò lè béèrè fún sex mo ti lock brain ẹ mo kàn ń lò ní now ah, ah. ọlá wípé àwọn fámìlì mi ó ti máa yọ mí lẹ́nu jù pé kí n mọ́kàn wálé mo kàn fi ń ṣe cover up mi ṣó ti yé ẹ pé kó má dà pé mi ò ní ọkọ àbí ọkọ àfẹ́sọ́nà àbí boyfriend ṣó ti yé ẹ kó Williams máa béèrè fún set báwo èmi kàn ń lò ní. then ọjà tí mo máa lọ drop labroad ni tó bá yá mo máa lọ máa drop ẹ ó ti yẹ èmi kàn máa relax mo kàn nọ̀ọ̀sẹ̀ mo ń nọ̀ọ̀sẹ̀ tó bá ti dé stage yẹn sìn òun ni màá máa lò mo kàn ń lò lásán mo kú bébì mi nìyẹn ọkọ mi. ọmọọgbà tó ṣẹlẹ̀ mo ṣe bá mi ṣeré yìí mo láìkẹ́ so o máa wo bedroom mi ti wà lọ ṣáwà fún mi. ayé ẹ̀dá ò dára yé ẹ jẹ́ ká ronú wa wò ẹ gbọ́ mi bí mo ṣe wí. ha ha láyé mi yé ni pé. Ah. sọ̀nà tó bá ti dé bá mi sọ wọn pé mi ṣe gbọ́. ẹ náà mo ti dé ń dà nínú ń ṣe lẹ́nu ọ̀sẹ̀ ní ìsìn náà ni mo tún ní jẹ́ agbádùn ẹ̀ tí náà ń sáré ń bára yín sọ̀rọ̀ lọ wọn jẹ́ ìfẹ́jọ́ farapa wa àwọn náà ti mí sí ẹ ẹ̀wọ́ náà sọ fún ọkọ àwọn náà ti mí sí ẹ o ìwọ náà làkàntọ̀tọ̀ wà wọ̀ yìí tó múra báyìí láì ṣe é gún. mọ́ wọ̀ ọ́n ọjọ́ téèyàn bá lu ọjọ́ náà ni ó kú mo fi síbi abẹ́ tébù ni mo fi jáde náà sí ni kí ló ń ṣẹlẹ̀ síbi. yẹ ẹ ha wàhálà ti dé wọn fi sára. kí ni ikú ni. ikú bíi báwo. bẹ́ẹ̀ ni wọ́n tọkọ ó súnmọ́ kó jìnnà sálàáfíà bọ́ọ̀ ti wà báyìí olódì rẹ̀ lè kú lónìí báyìí. yẹ bàbá mi. ó wù mí náà kí n kàn dédé kúrò nílé báyìí àwọn Yorùbá máa ń sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó kí wá ní ìwúrí mi tí mo bá wà nílé pẹ̀lú ẹ pẹ̀lú ọmọkọ àti oyún ọmọ tí mi ò ní enough to take care of you and our children ìdí rẹ̀ tí mo ṣe ni pé kémi náà lọ wá ṣẹkúnṣe kí n wá ṣẹkúnṣe apá mi so that I would have enough to take care of my family. Ìdí rẹ̀ tí mo ṣe jáde jọ torí ọ̀rọ̀ má bínú sí mi. Jọ, I beg you in the name of everything that you appreciate, please. Will you just shut your mouth? Kí ni problem ẹ? O débi báyìí sìn, o ti rìn gbèrègbèrè lọ. O sọ fún mi pé o fẹ́ lọ wáṣẹ́ ó fi mí sílẹ̀ èmi àtọmọ pẹ̀lú oyún nínú ó wá lọ wọ́n gbọ́ pé ó wà pẹ̀lú obìnrin mi that's pure wickedness ọláfẹ́wá ìkà ni ẹ́ kí ni mo ṣe fún ẹ ṣé mo complain fún ẹ ni mi ò sọ anything ó lọ ó dágbére ó pe ó ṣe kọ́kọ́ kí ni mo rà ń gbẹ̀ ó wá débi báyìí sí lẹ́yìn tó ti lọ ṣàgbèrè tó ti kó ṣì kúrò lulẹ̀ ó wá dé sọ wá bẹ̀rẹ̀ pé kí n bá dunú kí sọ kí n kò ṣe ọ́ lẹ̀ fún ẹ kọ́kọ́ wọ́n ló wọ́n mi kí. má fẹ́ wá padà síbi tó ti ń bọ̀ just just go back just go go go. mi ò lọ ṣàgbèrè bẹ́ẹ̀ iṣẹ́ ni mo lọ ṣe dídé bẹ̀tọ̀ a lot of things that happen I really can't explain kò yé mi náà mọ́ but I just know that I went there for a purpose and the purpose is just for me to go and work make money and be able to take care of my family I don't even know if she went spiritual for me I, I, I think she did I think she did. I think. I, I don't even know. Oh, Lemo. Oh, oh, Lemo. Just soften. Báwo ni wọ́n ṣe ní post-spiritual? Nígbà see, in your wà tí ojú ò bá gbé mi kan. Oníyàwó ńlé ìyẹn ò tó ẹ ó fìyàwó sílẹ̀ ó wá gbé ojú ẹ̀ ó wá ń ṣe ṣoṣoṣoṣo káàkiri ó lọ ń wo obìnrin mi ó wá níwọ̀n ní go spiritual lóyún ẹ nǹkan tó mọ̀ ń jẹ́ náà lóyún ẹ̀ àbí ó ti lọ wọ́n wá gbé empty ó wá ń gbèbọ̀ wálé fẹ́ mi kí n wá tẹ́ wọ́n sì kí n wá gbà ẹ̀kọ́ ọláfẹ́ wọn please just get out. Ah. Ah. touch you. Má fi ọwọ́ ẹ̀kọ́ mi o. Kí ni mo sọ? Ẹ rántí pé ayọ̀ lẹ bẹ̀rẹ̀ ìgbéyàwó yìí side. Ah, oró ti ń gòkè oró ti ń gòkè pẹ̀lẹ́ ọdún tó ah. ṣẹlẹ̀ wó bí ọ̀nà àbáyọ ti wà láyé ṣọgbọ́ ọkùnrin tó rí èèyàn rí ni mo ti bá sọ̀rọ̀ àtijọ́ sọ̀rọ̀ owó òní ọba ń wọlé tọ̀ ní ìsìn yóò bọ́ lájọṣepọ̀ yóò bá ń kó mọ́gùn kó lára rẹ̀ tó bá ti ń kó kó lára rẹ̀ èmi ọ̀wọ̀ ẹ̀ kó lára tiẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà. bàbá mi kò lè pọ́síbù. kí ni ìjọba yìí. mo kì í ṣàbò akọni mi. Ah ìlú eh. àkọ́bá obìnrin ní ọ̀gbìn mo bí ọ. bàbá mi eh? ìgbà tí mo lọ sí skul mo ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ kan. winner be wife. president's daughter. àwa ni ẹwà ayé ọkùnrin ò kì í fẹ́ wa o ọkùnrin ò sì kì í bá wa ní àjọṣepọ̀ àwọn obìnrin la mọ́ bára wa ní àjọṣepọ̀ ìjọ tí ọkùnrin bá ti fi lè gorí àyà wa ìjọ náà la máa fi ayé sílẹ̀ ṣé tẹ́ ọlọ́run àbí òótọ́ ọlọ́run máa gbọ́ mm. iṣẹ́ ta ni ọwọ́ ṣe tẹ́bí mm. wọn ti múra. ọ̀rọ̀ ti múlẹ̀ rẹ o. Mm. mo dá wa wo bí ibi tó wá dé yìí nǹkan ọlọ́kàn wá yìí o ẹgbẹ́ ìwèrè tó ń darapọ̀ mọ́ kọ́kọ́ lọ́la lọ́la lọ́la lọ́la yeah.